أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم aya yìí ni mo fi wọlé ní dìde àsìkò yìí láti fi kí gbogbo ẹ̀ olólùfẹ́ wa tí ẹ̀ ń wò mí káàkiri gbogbo alihikima náà lè tò tọ́ kalẹ̀ sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ orísun tẹlifíṣọ̀n èmi ọmọ yín náà ni o alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà náà ni <laughs> ẹ rí i pé àyà tí mo mú wọlé yẹn àwọn afá ó ti máa wò pé ah, kí ló dé irú àyàwó lélẹ́yìí hmm, bẹ́ẹ̀ ni gbogbo wa náà à ń sá fún amódútúláàsì kọ́ pàdé wa kí ni nǹkan náà òun náà là ń pè ní ikú ọ̀rọ̀ tá a sọ láàárọ̀ yìí nìyẹn ọ̀rọ̀ nípa ikú ni a ní tí ikú nísìnyí lágbára ọlọ́run ẹ̀mí wọ́n ogun o pẹ̀lú ògùn ọlọ́run tọ́lẹ́ lómi ẹ̀ máa wò pé a ah, àbí nù tọ́lọ́ lọ́n tọ́ sọ náà nù ká máa fi síra wa létí náà ni pẹ̀lú ògùn ọlọ́run ṣáà ṣe rí nìyẹn wa káàkiri gbogbo láti máa bá wa sọ̀rọ̀ láti máa kọ́ wa ní gbogbo àwọn nǹkan tá a máa ṣe nú ayé tílé ayé wo fi nítumọ̀ tá a sì fi rí èdò ọlọ́run dé sí nírọ̀rùn tọ́lọ́run sì fi yọ́nú sí wa kí ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń lù wá lógo ẹnu pé ẹ̀ ń gbádùn ètò wa àdúpẹ́ ọ̀pọ̀ yín ọlọ́run ṣe dáadáa fẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ṣèlérí fún wa pé ẹ dá sétò yìí ẹ dákun á tún rọ̀ yín ni o ẹ mọ́ gbàgbé ẹ mọ́ gbàgbé Alhaji Abdulhakeem Olúgbòye à ń retí ọwọ́ yín lórí ètò yìí àtàlájà mọ̀rọ̀dẹ́yà olúgbòye à ń retí yín o àjà kifayet gold à ń retí yín rétò àlékí mọ́ ń retí yín ẹ kún wa lọ́wọ́ ẹ bá wa dá sí ẹ polówó ọjà yín wá fún wa kábà yín nà sáfẹ́fẹ́ Yusra travel and tours à ń retí yín afamok travels and tours à ń retí ẹ̀yin náà gbogbo múra yín ájì yín ẹ wá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn lórí ètò ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ níléeṣẹ́ yín ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ ètò yìí náà lè ètò kan gbòógì tẹ́lẹ̀ fi ṣàlàyé fún gbogbo àgbá ńlá ayé nípa ti ẹ̀ gbé dání eléyìí ló mú mi wá àfa ńlá wa kan àfa ńlá kan ni mo wá kàn hmm. ìkànnà àwọn àfa wa ni ọ̀jọ̀gbọ́n ni wọ́n olóye ni wọ́n àfa àgbà ni wọ́n kódà wọn kì í ṣe àjòjì nílé iṣẹ́ ìtorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà là máa ń pè wọ́n láti wá dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni bàbá wa fadilatu sheikh al-imam abdul latifi muhammadu bello ọmọlóye salamu alaykum wa rahmatulahi wa barakatuh aleykum salaam wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam ẹrasa ọlọmọsàbọ adúpẹ́ fún yín adúpẹ́ pé a pè yín ẹ sì dá wa lóhùn ọlọmọsàbọ dá yín náà lóhùn lẹ́nìí ọ̀rọ̀ tó ń fẹ́ ká sọ òun náà ni ọ̀rọ̀ nípa ikú tó ń tà lè pé tọ́pìkì tá a fẹ́ mú dání nù ikú ọ̀pọ̀lọpọ̀ ní máa ń sá fún ṣùgbọ́n lọ ní túláàsì ni wíwáyé ká lówó kì í sọ̀ràn èèyàn fọlọ́run ó wu ọlọ́run ni ká bímọ kì í sọ̀ràn èèyàn ká kọ́lé kì í sọ̀ràn èèyàn kọ́là ká lọ ìlú òyìnbó ẹlòmíì àìmọye ẹlòmíì ti jojúmọ́ ní ṣùgbọ́n ikú yìí ọ̀ràn yẹn ni tí mo fi ní lónìí mo fẹ́ ká ká ká ká ká gbin ìbẹ̀rù ọlọ́run sọ́kàn àwọn èèyàn wa kí wọ́n lè mọ̀ wípé gbogbo tá a bá kójọ láyé á padà dá lẹ̀ níjọ́ kan náà ni. bàbá àkọ́kọ́ náà kí là ń pè ní ikú gan ẹ bá wa ṣàlàyé nǹkan pè ní ikú. a fún ọlọ́run ọba. alhamdulilayi. alladhi ahya wa amat ọba yìí náà lọ́ba ti pa ni òun sì lọ́ba tó lè yé ni atọrọ ìkẹ́ àtìgẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam anabi tó jásí wípé tó bá jásí pé ọlọ́run ọba àlekè ọlá tí ó bá fún ẹnìkan ní privilege wípé máa gbáyé lọ gbére ni so ẹni tí ó bá fún òun náà lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam látara wúlò rẹ̀ fáyé látara dáadáa tá anabi ṣe fáyé ọlọ́run bá ṣàlékún kí àtìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ah, ní ṣókí etí ń jẹ́ kú àgbọ́yé tí ń jẹ́ kú ó dàrú máwọn èèyàn míì lọ́wọ́ ṣùgbọ́n fẹ̀sìn yanjú ẹ̀. Allah. lọ́dọ̀ àwọn tí ò bá gbọ́ bí Islam ṣe júwe ẹ̀ yìí àwọn gbà pé tí ń jẹ́ elmout ikú òní àwọn àdàmúlẹ̀ ìhìsásílẹ̀ máhàdẹ òní pure kéèyàn wà insensitive purely value wa insensible insensibility yẹn báyìí òun náà ni wípé kéèyàn ó mọ kó pẹ́ pé báyìí sálàdà kò mọ̀ bẹ́ẹ̀ domi gbóná sí lára kò lè mọ̀ bẹ́ẹ̀ jó níná gbogbo tẹ́wọ̀n kẹ́ fi ṣe so sẹ́ǹsì yẹn ti lọ àwọn kan gbà pé ti ń jẹ́ kú òun náà nìyẹn lẹ́wọ́n ti kú àti àti kú àti kú nìyẹn àwọn tán gbà pé báyẹn inú ọ̀rọ̀ tiwọn ni ọlọ́run gbé wá nu Quran tábàwọ̀ Suratul Mu'minun tábàwọ̀ verse thirty seven níbẹ̀ ẹ̀rọ pọ̀ balẹ̀ kọ́lá sọ pé ìnìhìyà ó ń gbẹnu àwọn tí wọ́n ń sọ pé ikú náà ni pé ní ẹ̀ bá ti lọ ti lọ náà nìyẹn kò ju ayé náà lọ ó ní wọ́n sọ pé ìnìhìyà yìí la hayatuna dunya hmm. wọ́n ní ò sí nǹkan ilé ayé yìí náà lọ so life is not but our worldly life namut wa nahya we die and live wama nahnu bimabu'uthin but we are not going to be resurrected lọ́dọ̀ àwọn kan nìyẹn pé a bá ti wáyé a ṣàyé díẹ̀ a kú a ti lọ nìyẹn ọ̀rọ̀ pọlọ obìnrin àdìde o ti tẹni bá ti kú ti lọ nìyẹn lọ́dọ̀ àwọn kan. Hmm. ọ̀sọ́tìlì jáfíà àwọn yìí náà ti yẹn bí lífù eléyìí tá a sọ yìí pé n ti ń jẹ́ kú o náà ni pé kéèyàn wà ní sẹ́ńsìfù purely so hmm. àwọn náà lọ́n sọ wípé ó ní wọ́n kọ́ lù ú máa híya ìlà hayatuna dunya suratul jáfíà bóyá yà twenty four níbẹ̀ wọ́n kọ́ lù máa híya ìlà hmm. dunia. dunya ó ní wọ́n sọ wípé kò sí nǹkan kan ju ìsẹ̀mí ayé yìí nìkan lọ namutu wa nahaya a máa kú a sì máa sẹ̀mí wọ́n á fi kún tiwọn pé wọ́n máa yuhlikuna illa daharu hmm. ó ní and nothing destroys us except time pé ìgbà ni yóò máa pa olúkálukú ìgbà ni yóò pa olúkálukú rẹ ó túmọ̀ sí wípé ẹni tán bí lé ní ibàyí tó bá ti lo táìmù tó fẹ́ lò òun ti ọlọ́run ti destroy tiẹ̀ òun ti gbá ti destroy tiẹ̀ ó ti lọ òun ò padà wáyé mọ́ kò sí pé ó ń lọ ọ̀run kan àbí ń lọ kinní kan mọ́ lọ́dọ̀ tiwọn hmm. bàbá bílíf pé lóòótọ́ bàbá ti bí èèyàn àwọn mi ò wọn sẹ̀mí lónìí bẹ́ẹ̀ lómi ṣe ń di pé ó kú lónìí tó jáde láyé lónìí láàárí pé wọ́n tún bẹ́ẹ̀ lómi ṣáyé ipe hmm. so ẹni tí ẹ tó bá ti lo táìmù tiẹ̀ tán ó ti lọ ó ti lọ nìyẹn ṣùgbọ́n ẹ̀sìn Islam wá wá júwèé fún wa hmm. àwọn definitions yẹn tá fi lè júwèé ó pọ̀ ṣùgbọ́n nítorí pé àní táìmù tó pọ̀ ẹ jẹ́ kí n mú méjì ń bẹ̀ àkọ́kọ́ ẹni tí ń jẹ́ elmout òun ni intercalum min dáàrí dúnìyà ìlà dáàrí barisaki kéèyàn ó move kúrò láti inú ilé tayé tá a wà yìí hmm. kó wá move lọ sí ibòmíì tí wọ́n ń pè ní barisaku. kí ni báwo ṣe lè ṣàlàyé barisaku yìí àfonúfojì tó wà láàrin ayé hmm. ilé míì tó wà láàrin ayé àbí gbèsè ayé míì tó wà láàrin ayé àtọ̀run. Hmm ibẹ̀ yẹn lè yóò wá wà tí yóò fi wá máa retí ọjọ́ tí ọjọ́ àkíyàmà gẹ́gẹ́ òde tọ́lọ́wọ́ wa resurrect wa. ẹ̀rí eléyìí tá a bá wo Quran Suratul Mu'minun náà tá a bá wo wò a máa rí ní bóyá verse one forty five no Suratul Mu'minun verse ninety nine sí hundred lọ́ba alekiola fi sọ wípé hatta idha jaa ahadahumul ọlọ́run tí ó fi di pé àwọn yóò máa sọ pé ayé nìkan ni ayé nìkan ni tí ó fi di pé kú ó padà wá dé tí ó wà mẹ́ni kọ̀ọ̀kan wọn. Hmm. ìjọ tí kú bá dé tó bá mú yàn ó ní kọ́là rọ́bì rọ̀jẹ̀rún ọlọ́run ò hmm. dákun wá dá mi padà sáyé so ọlọ́run ọba ní kàlá hmm. wá dá mi padà sáyé yẹn kò rí bẹ́ẹ̀ a lè dá padà sáyé ẹ ó nítorí wípé yín ti ń sọ yìí kẹ́lìmọ̀ tó ń wúwa kọ́ èlò ha òun ní ń sọ̀rọ̀ yìí ẹ ti gbọ́ èyí ò mọ sọ ipe ọlọ́run dá mi padà sáyé lálẹ́ àmọ́lù sọ́ọ̀lẹ́ hà fíìmù àtàràtì bóyá tí n bá padà sáyé tó bá dá mi padà sáyé màá lè lọ ṣiṣẹ́ dáadáa tí n ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ màá lọ lọ ṣàtúnṣe ẹ máa ṣàtúnṣe lọ́lọ́wà sọ wípé yíya kẹlẹ́ mọ́ tún huwa kọ́ èlò hà òun ní ń sọ ṣùgbọ́n kò lè padà sáyé mọ́ nítorí pé wàmí wọ̀rọ̀ ihìn barisa kun ilà ìyá hmm. yorùbá fò nítorí àti fi báríà àti hmm. fi sẹ́yìn wọn bó ṣe dípẹ́ mi ti bọ́ lára tó ti kú yẹn báyìí àti fi bá rí àti fi àti fi sí tó já sí wípé kò tún lè ráyé mọ́ ó ti bọ́ sínú ìgbésí ayé mi. Hmm. ó ti fèsì ibòmíì ibi tó kẹ́yìn sí òun kò lè padà síbẹ̀ mọ́. ẹlẹ́hàyà tó lè bẹ̀rẹ̀ sáfíà yìí ibi táwa bọ́ sí tá ti kúrò láyé tí ó fi máa jẹ́ pa di òkú yìí báyìí ẹ̀mí ni ó wà á lọ ọbẹ̀ hmm. arọ́ wà láyé nítorí pé ẹ rí i pé combination of soul and body ẹni déèyàn wọ́n sì mú èèyàn body wa yìí wọ́n mú un látara yẹ̀pẹ̀ hmm. àrùbọ̀sọ́wọ́tò hajj confam yẹ fún wa verse five níbẹ̀ so nǹkan hmm. tó fi rọ ìbí mílẹ̀ bá fàyín náà kọlọ̀kọ̀ náà kún mìtúrọ̀ ọ̀bẹ ọlọ́run tẹ́ ń bá ń dáwọ́tì pé sápadà tiẹ̀ wá gbé ń dìde àbáà ní gbé ń dìde ó ní à ẹ má mọ̀ gbàgbé ipá ti di yẹ̀pẹ̀ láti dá yín àyà hmm. ń fi díẹ̀ múlẹ̀ fún wa wípé ara yẹ̀pẹ̀ lọ́lọ́run ti ṣe kíni. mina khalaqnakum mina khalaqnakum wa fiha nu'idukum inú yẹ̀pẹ̀ láti dá hmm. inú yẹ̀pẹ̀ láti padà tún bò yẹn mọ́ níjọ sábà gbé dìde àgbé dìde láti inú ọbẹ̀ náà now a báyẹn ń báyìí àyà takò tí wọ́n ń tọ́ka wípé bọ́dì wa inú yẹ̀pẹ̀ ló ti wá hmm. ìjọ tá a bá wá kú bọ́dì ó padà sínú yẹ̀pẹ̀ ṣùgbọ́n soul òun wá látọ̀dọ̀ ọlọ́run hmm. nítorí kò séèyàn tó lè júwe soul fún wa àwọn afẹ́sìngbà wọn ò mọ júwe fún wa wọn ni ti ń jẹ́ ẹ̀mí òun ni àṣírùlẹ̀ ìlàhí yù òun ni síkírìtì ọlọ́run hmm. alẹ́dí bóyá ká sọ pé yàjàálùhù lọ òun náà ni síkírìtì ọlọ́run ó fi sí ara èèyàn fìlẹ̀ ìnsàn fìlẹ̀ wọ́pẹ̀tẹ̀lẹ̀ mọ́hàdàdì eh, láhù bìlẹ̀ ìjáde fóònù wọn yí ọdún tọ́lọ́run fẹ́ kó lò láyé ọlọ́run fẹ̀mí sí lára ìjọ tọ́lọ́run bá fẹ́ pé ká kó láyé ọlọ́run á withdraw ẹ̀mí yẹn tó bá ti wá withdraw ẹ̀mí ẹ̀mí ó padà sókè lọ́dọ̀ ọlọ́run tó ti wá. ẹ gẹ́gẹ́ àkùrán náà mi inú sọ́tò sọ́ọ̀d bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ fàyídà sa wẹ́ẹ̀tuhù lẹ́yìn tí mo ti proportion èèyàn tán tí mo ti mọ èèyàn tán mo ti fẹ́ kó wà ó ní fànà fàkútù fi mi rú òhì mo wá fẹ́ mi tèmi ọlọ́run gangan sí lára ẹ tán sáà ẹ̀mí yẹn wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run á dẹ́mi padà aró padà sínú yẹ̀pẹ̀ ẹ̀mí ó padà ẹ̀mí yẹn ni wàá bọ́ sí alhayatul barzakhiya ìgbésí ayé tààrin àfonúfojì láàrin ayé sọ̀rọ̀ hmm. ìkànnì nínú definition ni ti ń jẹ́kú ẹlẹ́ẹ̀kejì ni pé ni ti ń jẹ́kú gẹ́gẹ́ bá sọ fún wa nínú ilé ìtasọ lọ́sìn wípé wọ́n kàn báyìí sóòlù àti bọ́ọ̀dì papọ̀ ni là ń fi ń déèyàn ní tí ó máa jẹ́kú àwọn afẹ́sìn ní òun náà ni mo fara kọ́tù arúhì lẹ̀lẹ̀ jàsádì kẹ́mi ó bọ́ ara lẹ̀ẹ́lẹ̀ hmm. bíbọ́lẹ̀ tó wá bọ́lẹ̀ wọ́n ń tẹ kọ́ ọ ẹ̀mí ni ó wàá múfù lọ síbo ìlàmà àádàlọ́hù láhà mẹ́nà ìmìn àwọn àdáàmì lọ́nú ìyà àbí náà kẹ́. ìtí ó wàá di támi ibi tẹ́mi ó lọ òun náà ni tá gbáyé wa sígbà tá a wà láyé. so ẹ̀rí lórí eléyìí táwọn afẹ́sìn fi sọ wípé gbogbo wa téèyàn bá ti kú kì í ṣe pé kíkú ni pé tí wàá lọ kò ṣe nǹkan kan mọ́ kò mọ nǹkan kan mọ́ ó wà níbi kan ìsídà kó máa gbádùn àbí kó máa jìyà ó wà níbi tá a pè ní barisakhu yẹn ló wà hmm. ẹ̀rí táwọn afẹ́sìn mú wá lórí ẹ̀ ó pọ̀ inú ẹ̀ ni àyà tó wà nù suratul eh, Baqara verse one fifty four níbẹ̀ Quran chapter two verse one fifty four tọ́ba alikiola ń sọ fún wa níbẹ̀ yẹn pé wala taqulu liman yuqtalu fi sabilillahi amwatun hmm. ó ní bal ahya'un walakin la ó ní and do not say about those who are killed in the way of Allah so they are dead ó ní gbogbo wọn tá a bá kú sí ibi ojú ọ̀nà tọ́lọ́hún ẹ má pè wọ́n lókù o bal hmm. ahya.

àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn. masha allah ọ̀rọ̀ anahu la yastati'una an yaruddu alayya yóò ti ní pé wọn ò ní lè fèsì fún mi ṣùgbọ́n wọn gbọ́. eléyìí ló dá mọ̀ wípé ẹni bá jẹ́ kèfèrí tóun náà bá kú ẹ̀mí yẹn kàn mọ́fù lọ sínú gbèsè ayé mi ni so ẹni bá jẹ́ mùsùlùmí tiẹ̀ náà mú lọ sá gbèsè ayé mi tí ń lọ jẹ ìgbádùn. masha allah ta'ala wẹ́ olólùfẹ́ wa tẹ́ ń gbádùn wọlé alihikima lẹ́tọ̀ tẹ́ ń gbádùn àfàwà sheikh al-imam abdul muhammad bello ọmọlóye àwọn ni wọ́n ti ń yànnà náà ọ̀rọ̀ fún wa nípa n tá à ń pè ní ikú hmm. ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ gan tá a fẹ́ sọ torí pé àwọn èèyàn ò tiẹ̀ rò pé àwọn ò kú mọ́ ìdí nìyẹn tá a fẹ́ sọ a fẹ́ sí wa létí náà ni ẹ wo àfáàsí wa ń kalẹ̀ wọn àti ilẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ ṣe wọn kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa alhikima hmm, mo rò pé ń gbọ́dọ̀ àfáà wa àgbà sheikh al-imam abdul latifi muhammad bello ọmọlóye ẹ lọmọsàjà rí yín pé bàbá pẹ̀lú ìyànnà náà ọ̀rọ̀ tí wọ́n yànnà náà ọ̀rọ̀ fún wa nípa tá à ń pè ní ikú hmm. ọlọ́mọdé ti ìyá wa náà báyìí àmọ́ gbogbo hmm. aláàkú kò sẹ́nìkan tí ò ní kú àtàlágbára o àtẹni tí ò ní o gbogbo aláàkú ńjọ́ kan bàbá ẹ ti ṣàlàyé fún wa a ti gbọ́ yé nípa tá à ń pè ní ikú pẹ̀lú gbogbo àlàyé tẹ́ wá ṣe yìí ẹ dẹ́kun ǹjẹ́ ṣé sàárà ṣíṣe fòkú àdúà ṣíṣe fòkú ṣé a máa bòkú só ó because gẹ́gẹ́ bí ayé alukura ni pé wàá lé sàlẹ̀ ní ìsáni lámà sàn án ẹ̀yin náà dẹ̀ sọ fún wa nísìsiyìí pé tọ́bù tó kù bá ti dé barisakù yẹn gbogbo tó bá gbáyé ṣe ìmọ̀ kọ́ bá ìyà pàdé àbí kọ́ bá ìkẹ́ pàdé ǹjẹ́ àdúrà táwọn ń ṣe fún wọn nígbà tí wọn sí mọ́ yẹn ṣé ó ní mọ̀ ní tàṣírí lára wọn lórí àjò ni. àkọ́kọ́ ni pé kí n tó lọ síbẹ̀ yẹn gbogbo apáta ńlá gbọ́dọ̀ kú. masha allah. gẹ́gẹ́ bí tẹ́yìn náà ti lọ ń sìn àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan míì ti ń lọ ní social media bí kẹ́lómi kú ká máa fẹ́ fi ikú yọ ká fẹ́ máa hmm. ṣe kan gbogbo tí ń bá ń jẹ́ ẹ̀dá pátá so kataballahu ala kulli wahidin minna elmout ọlọ́run sọ pé lákù kò sọ́gbà kò sóògùn kò sí nǹkan tá a lè ṣàkóso hmm. gẹ́gẹ́ bí ayàtọ̀ fi wọlé tá a bá ságbá bí ó lè jẹ́ ibi tá a ságbà yẹn gan ibi ọlọ́run ti lápàdé ẹ̀rọ gan nìyẹn. ọlọ́run ti ẹ̀ yanjú ẹ̀ yẹtọ̀ wá fàkún ní mọ́tò lẹ́ni ìwòkí làbùkù. yes kò sọ wọn tẹ fẹ́ dá ikú tọ́lọ́run tí ó ti ó ti àṣàyàn. ó ti wẹ̀ lára kó wá tó yọkàn retí àsìkò ni. ìtọ́kàn retí òun náà nìyẹn ó rẹ̀ sọ fún wa kullu nafsin dá ẹ̀kọ́ tó bọ̀ ọ̀kan ni ó tọ́ kú wò. Hmm. àtà àwọn afẹ́sìn jó yàgàn pé ikú gangan ti ń pààyàn òun náà ó kù. ikú ló kàn kú gbẹ̀yìn nítorí ara àwọn àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ikú àmẹ́rin ni ó ẹsẹ̀ráìlù yóò pè sọ̀rọ̀fílù míkẹ́lù àti jìbìrìlù so ọlọ́run sọ fún ikú pa jìbìrìlù míkẹ́lù ẹsẹ̀ráfílù yóò wá kó nìkan wọn lọ́wọ́ wa bí léèrè wípé ta ló kù yóò ló ké mi pẹ̀lú abudu delilu lè wá kẹfọ àmọ́ èmi tí ń jẹ́ kan èmi ẹni tí mo dún wájú máa bá òun náà hmm. èmi náà sọ pé mọ́lá kulẹ̀ mọ́ọ̀tì kódà àwọn arígbọ́ aríkà wípé nígbà tí n bá ní fínísì ikú wọ́n ní ẹ̀rù wà bọ́ níwá pé wá ìzàtò wájà láàlòkè ha ti tóbi wọ́ ọlọ́run gbígbọ́ngbọ́n wọ́ ọlọ́run làkúntù àlámù àna sàkàrọ́ tilẹ̀ mọ́ọ̀tì ṣẹ̀dí ìdátàn hákàdà tí bá mọ̀ pé bí kú ṣe ṣòro kú lélẹ́yìn ni látọ̀láptù mi kà ń tó àfihàn ní mẹ́kọ́bọ̀dì àrùwáhìlẹ̀ abad láti dé wọ́n tó ti sọ pé mi ní máa pa àwọn ẹ̀dá máa sọ fọ́lọ́n dákun yọ̀ǹda mi ṣe táwọn èèyàn ń fèsì sólè báyìí lọ́nà wàá ṣe kínni lọ́ọ́ wá kú náà tá a bá wá kú sí sàárà ò wá bòkù àmà bòkù. masha allah. pẹ̀lú àdìsá anábì wa muhammad sallallahu alaihi wa sallam. ẹ̀pọ́n anábì jó yíwa wípé tọ́mọ anábì adamu bá ti kú ó ní gbogbo iṣẹ́ tó ń ṣe ó ti ṣe kí ni ó ti stop ó ti ó ti ó ti ó ti ó ti gé ṣùgbọ́n yóò kù nǹkan mẹ́ta kí ni nǹkan mẹ́ta ni ó láwọn kọ́ mẹ́rin sadaqatin jariya sàárà tẹ́ni yẹn ṣe tí sàárà ni tó ń ṣe kí ni tó ń continue bí abilápẹ̀júwe dáadáa kan tẹ́ni yẹn ti ṣe kalẹ̀ mọ́sálásí ló kọ́ kalẹ̀ gàgà ló gbé kalẹ̀ táwọn èèyàn ń pọn tí wọ́n benefit ládùúgbò so àbí nǹkan míì ń ló ṣe kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibìkan tí wọ́n ti ń ṣe tàbírò kùránì ń ló kọ́ kalẹ̀ àbáwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ táwọn èèyàn bá ti ń ṣe dáadáa níbi nǹkan tó ṣe kalẹ̀ yẹn ni yóò máa jẹ sọ́dá kọ̀tún jáàríyà ni yóò máa jẹ fún àwọn sàrà tí ó tún máa lọ continuous kínní ni yóò máa jẹ fún so nǹkan ọkọ tàbí níbi ni ó kù nìyẹn ẹlẹ́ẹ̀kejì táwọn sọ̀rọ̀ sáńsọ́ wọn pé ìmọ̀ téèyàn ti fi sàwọn èèyàn láǹfààní nígbà tó wà láyé hmm. ó jó kọ̀wé ó kọ̀wé tó dáa kalẹ̀ tí ì ṣe wo ebú nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ mi ẹlòmíín náà kọ ìwé ebú náà tó yẹ gbogbo tán bá ń tẹ́ ń kà làwọn yóò máa fi ṣàbùrú gbogbo ọjọ́ yẹn náà yóò máa gba ẹ̀san ìyà lórí ní tó ṣe kalẹ̀ yẹn ṣùgbọ́n èèyàn kọ̀wé tó ń tọ́ àwọn èèyàn sọ́nà tí ń kọ́ àwọn èèyàn níwà re tí ń kọ́ wọn níṣe re gbogbo orú wọ̀nyẹn náà gbogbo ọjọ́ táwọn bá ti ń lò tí wọ́n ń ka àwọn dáadáa tó ṣe kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó wá ní àwọ̀lẹ́dùn sọ́ọ̀lẹ̀ tá a bá wá rọ́mọ rí tí bàbá bí tí bàbá tọ́ lọ́nà ẹ̀sìn tó gbàgbọ́ yí ọ̀rọ̀ ẹ̀sìn yádẹ́rú la tí ń wá ń ṣàdúrà fóbi rẹ̀ tí ń ṣe sàrà fóbi rẹ̀ sàrà yóò máa ṣe kínní yóò máa bá òbí. ọ̀rọ̀ wípé wà á ń lé ìsàlẹ̀ ìsàn ìlànà sàn á kàn fẹ́ lọ sí ibi tọ́lọ́ ń lò sí kọ́ ni ẹ lò ẹni tó wá sọ pé sàárọ̀ lè bòkù ibi ọlọ́run lò sí kọ́ ló fẹ́ lò sí. so pé ẹni téèyàn bá ti ṣe nìkan náà ni ó máa jẹ tiẹ̀ ló ẹni téèyàn bá ṣe ó máa jẹ tiẹ̀ látàrí pé owó sàárà tá a bá ṣe fún yàn náà dáadáa tó bá ṣe kalẹ̀ bìnà á lórí dáadáa yẹn ẹni sàárà ò fi bá. èèyàn jẹ́ ẹni tí ò bọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ èèyàn jẹ́ ẹni tó ṣẹbọ kú èèyàn jẹ́ ẹni tó yẹ pé ní kà nígbà tó wà láyé wo sàárà táwọn ká ṣe fún nígbà tó bá kú à ń kàn fáwọn èèyàn ló jẹjẹ à ń wọn lẹ́nu jọ ni hmm, sàrà yẹn ò lè ṣe kíni kò lè bá ní tí ó máa jẹ́ ọmọ fòwò mu wà ń lé sàlẹ̀ nsàání ìlà mọ̀sán ṣùgbọ́n tó wá pé lẹ́yìn bá ṣe dáadáa tẹ́lẹ̀ àwa ṣe sàrà fún àwa ṣàdúrà fún lẹ́yìn tó kú yóò bá nítorí wípé tí ó tún fi yẹn mọ̀ wá ni wípé tó kú bá kú kí ni tí Islam gbé kalẹ̀ bí ká ṣe fún à Hmm, hmm, hmm. nítorí pé ládùúrà tá a bá se fókù lẹ́yìn tó bá kú àbí sàrà tá a bá ṣe lẹ́yìn tó bá kú tí ò bá ní bá ní a ní ìdíkà kírun sókù lára míwàá ládàrún tá a sì fẹ́ kí sókù lára yóò bá òkú ẹgbẹ́ náà àdúrà tá a ṣe ń bẹ̀ jí iná ẹ̀ka ṣúfà àhàlà ọlọ́run adé àwa dúró abẹ́ ọlọ́ba lẹ́ni tó fẹ́ sí fìpẹ́fẹ́ wa tó kú fàṣàfihàn náà fi láyé sí pé wa tá a fẹ́ ṣe nípa lẹ́yìn yìí lásìkò tó wá máa ṣe gbogbo àwọn àdúrà àdúrà àdúrà àdúrà lórí tó sì já sí pé ọlọ́run bá fún mi wọ́tò jẹ́wọ́ sáńsẹ́ yìí àti yìí gbogbo tó ṣe ọ̀dà sẹ́yìn fún gbogbo kíni ni ó sì bá àdúrà yóò gbà hmm. kì í dẹ̀ ṣe hmm. ni yóò jẹ́ kí sàárọ̀ ọmọ bá òkú ilé-ẹjọ́ sí pé níjọ́ ta bá wà láyé a gbọ́dọ̀ gbìyànjú kó jẹ́ pé ká ṣe gbogbo ohun tọ́lọ́run ní ká ṣe tá a bá wọ́n ní èèyàn ò ní máa rìn kó rí ó mọ́ mi. mi bẹ́ẹ̀ ni. ẹ hmm. so kò possible náà ká mọ̀ láwọn ibi kọ̀ọ̀kan tí ó máa jẹ́ short comments wa hmm. so àwọn ìyẹn ni ọlọ́wọ́ a máa fi àwọn sàárà nì náà òun náà tún máa yóò máa fi lẹkùn yóò máa fi parẹ́ yóò máa jẹ́ nǹkan ó ṣe bá fà. sẹ́ni pa sàárà tẹ sọ yẹn mo rántí nǹkan kan nísìnyí mo kàn fẹ́ fẹ́ béèrè béèrè kan pa ẹ̀ àwọn kan máa kọ́ mọ́sálásí tó máa kọ́ sí ara ilé wọn nígbà tó ń bẹ láyé tí mọ́ṣáláṣí ẹ̀dẹ̀ ń function tí wọ́n ń kírun ń bẹ̀ tó ń ṣe gbàtà àwọn tọ́lá àìmọye irú ẹ̀ la máa rí tó máa ń padà gbé sórí igbá ìgbà tó kù bá kú tán táwọn ọmọ rẹ̀ ó dìde pé ah, àwọn fẹ́ talé o àbí kàn ti talé kẹ́ni ọ̀rọ̀ alẹ́ sọ pé ah, ẹ wá o ẹ tàbí àpẹ nídìí mọ́ṣáláṣí yìí owó iye báyìí mo fẹ́ hmm. mo fẹ́ ta o tí wọ́n bá dẹ̀ ríra wọ́n dẹ̀ wo dànù àbí kàn ta mọ́ ilé ẹjọ ẹni tó dẹ̀ kọ́ ni pé sàràkàtún jẹ́ àríyá ló ń fi ṣe hmm. but mọ́ṣáláṣí yìí ni wọ́n ti wá wo lẹ́yìn tó kú tán ṣé ládàá yẹn sì mọ́ máa bá Eh, nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé yín tó pàtàkì jù ẹ̀rí pé inú kọ́ídà tá a bá lẹ̀ ni pé alimu awladakum islamakum hmm. liyuqimu ba'dakum atharakum hmm. so ẹ kọ́ àwọn ọmọ yín ní sìlámù yín níjọ́ ẹ wà láyé hmm. wọn ó lè wá gbé dúró orí pa ìtẹ́ ẹ fílẹ̀ lẹ́yìn ìtẹ́ ẹ bá ti lọ tán ìtí bí gbogbo orú yẹn kí bàbá ó lóun fi mọ́sálásí sára lé kó wá kú tán káwọn ọmọ wa sọ pé láti tà bàbá ò káwọn ọmọ yẹn lẹ́sìn ni ìjẹ́ hmm. mùsùlùmí ká mọ́kàn ọmọ lẹ́sìn ìnì náà ìbálẹ́jọ́ níwájú ọlọ́run ká bọ́dọ̀ ké sáàrin yẹn nítorí ọba àlekí ọlá ó pè wá ó ní kó àwọn fúsàkùn wà àlékún náà ẹ protect ara yín ẹ máa jẹ́ pé jápá ara yín nìkan lẹ́ protect kúrò níbi iná ẹ protect àwọn family yín náà ìtọ́lọ́n pè wá sí nìyẹn ọ̀nà ìlàgbà protect wọn òun náà ni ká kọ́ àwọn ọmọ yìí lẹ́sìn táwọn náà ó fi gbàgbọ́ yé e wípé ah, mọ́ṣáláṣí bàbá wa fílẹ̀ yìí ní tí ò gbọ́dọ̀ parun tá a sì máa mójútó ni nítorí pé bàbá yìí ó máa gba ládàá lọ lórí ẹ̀ẹ́nẹ́ yìí. Masha Allah ta'ala. ilé station tó wá jẹ́ pé lóbi ò wá kọ́ ọmọ lẹ́sìn ó wá kú tán ọmọ wa ń pè kínní tọ́ ọlọ́run ó sànù rú òbí bẹ́ẹ̀ hmm. nítorí yóò jẹ́jọ́ lórí àárín yẹn yóò jẹ́jọ́ lórí àlọ́ ah ọlọ́mọ sàjárí yín pẹ́sà ọlọ́run lẹ́bi lọ́dọ̀ ọ̀run then baba ní eré àbítá dé yìí because oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ lórí social media láìpẹ́ láì jìnnà ìkànnù àwọn olórin Islam ó sì wọṣẹ́ ajaru kayat gawat ọlọmọsàbáwa kẹ ọlọmọsàbáwa gẹ gbogbo àwọn fámìlì ọlọmọsàbáwa dúró tiwọn ọlọmọba arọ wọn lójú ọkọ alhaji wa Oyefeso ọlọmọsàbáwa dúró tiyín àtàwọn ọmọ tó fi ilẹ̀ ìkànnù àwọn àfa kan yọbọyọbọ báyìí ó wá sọ lórí social media ń pé kú torí pé ó ń kọrin torí pé ó ń ṣe wíìdì torí pé ó jó ní sáwíà torí pé ó jó tàríkà torí ẹ iná ní lọ ṣé ẹnìkan lágbára àti dájọ́ ọ̀nà kan nú àwọn àfa kọ́ katira débẹ̀ ọbẹ̀ ó lè katira débẹ̀ ní o bóyá gbọ́ àgbọ́yé kan nìyẹn gbọ́ débẹ̀ ní o tó fi lè dájọ́ ọ̀nà fún yẹn kan. àwọn tó bá já sí pé lẹ́nu yẹn bá sọ bẹ́ẹ̀ hmm. ẹ ẹ torí wọ́n ló sọ wọ́n ló sọ yẹn tó bá sọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè gbé tó fi sọ bẹ́ẹ̀ tójú tàṣà dúdú lọ. Allahu ẹ̀dà pé àwọn ànábì ọlọ́run náà astaghfirullah alazim fún bí kẹ́lìmọ̀ tí mo fẹ́ lò yìí mutashaddidun wà nù wọn hmm. mutasahilun wà nù àwọn ànábì ọlọ́run ọba náà hmm. àwọn tó yẹ pé ohun kan rọ̀ lọ́dọ̀ wọn àdúrà àwọn anábì ọlọ́run táwọn ọmọ ẹ̀yìn wọn ti ń kọjá ìwọ tó ṣépè fún ọlọ́run pa wọ́n rẹ́ hmm. àti náà ànábì ọlọ́run náà tó rọ̀lá ànábì tàwa wà sọlọ́rọ̀ sọlọ́ tó gbogbo tán fojú ànábì rí sọlọ́ sọlá ànábì ò bẹ lọ́hùn pé ọlọ́run wa pa wọ́n rẹ́ hmm. ní tó ń sọ pé ọlọ́run bá ń fọ̀nà wọn hmm. so ẹ tó so irú ẹni tó sọ bẹ́ẹ̀ e so kọ́lọ̀n bá wa tún gbogbo wa sọ tí èèyàn bá ti kírun mọ̀nsọ́lá sọlá àtànà anábì ló sọ béèyàn bá ti kírun wa tá à ń kì tá a sì pẹran kalẹ̀ tí ò pẹran tá a pa kalẹ̀ ewé aráàmù ni òun ò lè jẹ tá a hmm. jọ jẹun tá à ń pa yìí fọwọ́ mi ná ara wa náà ni. sallallahu alayhi wa sallam. láwọn máa lánàá wá alayhi máa alayhi náà ní tá à bá ń pín láàrin wa á pín tiẹ̀ fún un ní tá à ń bá sì ń dá òun náà ó dá ah. nítorí à ń jọ ṣe kinní yìí so therefore gbogbo ohun tó wà nígbà tó bá jẹ́ pé kò sí ṣíríkù nú ọ̀rọ̀ ẹ̀ hmm. eh, eléyìí tá a lè rí tá a fi lè sọ pé ká fi gbogbo ẹnu dájọ́ pé èèyàn ó lè wọ náà ni pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannata ọlọ́run lẹ́nu bá ti associate partner mi mi ọlọ́run hmm. mo ti ṣe aljanna wíwọ̀ ní haramu la ilaha illallah ṣùgbọ́n lẹ́yìn yẹn inna Allaha yaghfiru dhunuba jami'an ó lè mi ọlọ́run nínú ṣe mo lè forí ẹ̀ṣẹ̀ tó ṣẹ́kù jẹ̀yàn máa dúnà ṣẹrẹ. kuma ṣẹbọ. bẹ́ẹ̀ni. so tó pàtàkì ni kára sọ pé. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. èmi ọlọ́run ní forí jẹ́yàn o kẹ́yìn associate partner mọ́ mi o eh. ṣùgbọ́n nǹkan mi mo lè forí jẹ́yàn nínú màṣíà ọlọ́run. ká sọ wá pé ẹnìkan ó kírun kú ó ṣe ká pé nítorí pé ń ṣe bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè ah. ṣàmójúkúrò ká mà tí ì wípé àná sàṣà ń jó yíwa gan wípé gbogbo wa náà iṣẹ́ ọwọ́ wa a ní confidence ká sọ pé ní ògbé àwọn ìgbà ìjẹ́nà àfi kọ́lọ̀ ó sàmójú kúrò fún wa. anu anu ọlọ́run oh. baba ọlọ́mọ sàjárí yẹn fẹ́. ọlọ́mọ àfọwọ́ ìgbà àwọn tó alahuma amin amin aa ah, ah, ọlọ́mọ sàbà àsanyìn lẹ́sàn rẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọ̀nà tó gbogbo nǹkan tí ẹ bá wa yanjú lé ní inú wa dùn púpọ̀ wípé ẹ bá wa yanjú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gbogbo yẹn afa tẹjọ níwàásí ẹ̀yin alùsùn náà téèyàn bá ti ṣe tí tẹ̀ ti rò pọ́ mọ́ náà ni

Hmm, torí ẹnìkan ò tí ẹni tí ò tí ì kú kò mọ irú ikú tí ó pa òun hmm. ọlọ́mọ sàṣàmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àyè ilọ́lá pẹ̀lú òwú ọlọ́run ṣá Allahu ta'ala àwọn afáwà Sheikh Abdulateef àtúngbọ̀n wá síbí lẹ́ẹ̀kan sí ó láìkìlẹ̀ kọ́ ẹgbẹ́jọ́ mẹ́jọ ká tún bá wọn pàdé torí pé kí ni nǹkan pọ̀ lára wọn púpọ̀ a sì fẹ́ kí àǹfààní yẹn kó kárí gbogbo ayé kí gbogbo àgbo yẹn náà kan lè rí àǹfààní lára wọn. tó ètò tòní kò ní jù báyìí lọ lórí ètò Al Hikmat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 òun náà ni pé àwọn tó bá fẹ́ sponsor ètò yìí because ètò yìí need sponsorship a need àwọn èèyàn tí wọ́n á kówó lé àǹfààní pọ̀ mọ àwọn àǹfààní tí mo mọ̀ pọ̀ tá a lè mọ gbé wá tí wọ́n mọ ṣàǹfààní fáyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ topics ọ̀rọ̀ oríṣiríṣi tá a ti nílẹ̀ ṣùgbọ́n tí ó bá sí owó tí ò sí polówó ọjà sẹ́mọ̀ ó lè má pẹ́ ó lè má pẹ́ stop ààrẹ fẹ́ kétò yóò stop mọ́ ẹ nítorí ọlọ́run ìdí nìyẹn tí mo fi nọ́mbà alẹ̀ kì í ṣe nọ́mbà pé kẹ́ ẹ máa fi tọrọ owó ẹ dákun torí ọlọ́run tálíkọ̀ ọlọ́run lèmi náà à ń wojú ọlọ́run ni mí wàhálà yẹn ti pọ̀ jù kò sí gbogbo àwọn èèyàn bí èèyàn mẹ́wàá pè ń báyìí mẹ́sàn-án nu wọn wọ́n fẹ́ tọrọ owó ni kò ní ìdẹ́lẹ́ sàlẹ̀ má gbé kọ́ọ̀lù torí àmọ́ yẹn àmọ́tẹni tí ó sàyẹ tí ó ṣètò láǹfààní ẹ jọ abẹ́yìn lórúkọ ọlọ́run ní tí mo ń fò torí ẹ̀ fi nọ́mbà alẹ́ nìyẹn sponsorship ni mo fẹ́ lórí ètò yìí ọlọ́run ó gbàdúrà ògbó wa o ọlọ́run ó tó wa o ọlọ́run ni ẹja àdójú ara wa kọ ọlọ́run ni ẹja abẹ ọlọ́run nìkan lọ́ba tó lè tó ẹ̀dá ọlọ́run mọ́sà tó wa jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí tá a pè ní Al Hikmat orúkọ mi ni alhaji abdulkadir yusuf abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà lẹ́ẹ̀kan sí ma assalam wa ila liqaa